àkọọ́lẹ̀ eléyìí tí Allah subhanahu wa ta'ala tó ti kọ lórí ẹnì kọ̀ọ̀kan wa òun ni olùbánisọ̀rọ̀ wọ́n mọ̀ gbówà rìn lórí rẹ̀ léyìí tí wọ́n mọ̀ yẹn ní yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a wá ní fún olùbánisọ̀rọ̀ wa òun ni wọ́n bá ní ṣe àlàyé kí là ń pè ní kádàrá ìpele rẹ̀ bákan náà ìran kádàrá bákan náà tún ni pé àwọn àlàyé eléyìí tí ó dìrọ̀ mọ́ òun ni wọ́n mọ̀ gbé nínú rẹ̀ kí ọlọ́run kí ọba ní ṣe kí á tẹ́tí nílé kí á mọ̀ gbọ́ ọ̀rọ̀ bísímìlà. أعوذ بالله من والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn àwọn ìtẹ̀síwájú wa ọ̀pọ̀ ẹ̀yìn ìtọrọ kẹ́yìn fún anabi sallallahu alayhi wa sallam ìbéèrè àlékún mímọ̀ àti kálẹ̀ fi mímọ̀ ohun tí agbọ́yé inú súnà nẹ́bì kọ́lọ̀n kó sí rọrùn fún wa láti fi ṣiṣẹ́ àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo ẹni tí ó tún padà mọ́ gbọ́ wa lẹ́yìn wákàtí tá à ń bẹ́ẹ̀ a kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ gbogbo àwọn ọmọ ìyá wa àwa tá gbóhùn wa lọ́jọ́ tá à ń pè ní kíkàrí kan sí òsì sí òsì sí òsì alhamdulilayi lẹ́yìn dáadáa náà ni à ń bẹ̀ sọ àti kí o gba àwọn alánàwọ́ sí bí àwọn afọ́ àti tì síwájú. àkórí ìbánisọ̀rọ̀ tí àmọ̀ gbéra wa níbẹ̀ gẹ́gẹ́ bí àkókò wa ṣe rí òun náà ni ọ̀kan pàtàkì nínú tó jẹ́ kájé èèyàn pàápàá jùlọ kájé èèyàn pàtàkì níwájú ẹni tó dá Allahu subhanahu wa ta'ala àti lọ́dọ̀ gbogbo ẹni tó bá jẹ́rú Ọlọ́run ọba dáadáa eléyìí tó jẹ́ kan gbòógì nínú àwọn arkanul iman nínú àwọn òpó ìgbàgbọ́ tí wọ́n fi ń pèyàn ní mùsùlùmí tí wọ́n fi ń pèyàn ní mùmìnì gbogbo yóò tó yẹn lè dà eléyìí gbọ́dọ̀ ṣáájú a ti mọ̀ mẹ́fà ni a ti gbéra wa rìn lórí àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú rẹ̀ a sì jó yé wa ń gbà náà tá a bá gbàgbé wípé kankan àìperégedé nínú ọ̀kan níbẹ̀ ó ti kó bá gbogbo yòókù náà pé mọ̀yìn mọ̀gbọ́ lọ́n gbọ́ mọ̀gbà àwọn màláìkà gbọ́ mọ̀gbà nẹ́bì gbọ́ ọ̀wá nígbàgbọ́ nu kádàrá táǹpé ní alùkọ́dá ó túmọ̀ pé yòókù yẹn náà òun náà ti yin gẹ agbala ìtí ó jẹkẹlẹ ìkóye wa wọ́n wá béèrè pé ní ti síwájú pé kí ni túmọ̀ tá a máa pè ní alùkọ́dà alùkọ́dà tí yorùbá máa pè ní kádàrá nígbà míì ọwọ́ àmùtàrọ́dì fún wọn máa lo alùkọ́dọ́ òfun ṣùgbọ́n gbà tó ń bá kó alukọ̀dọ́ ọ̀hún alukọ́dàrí papọ̀ àmọ́ tu lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àní lọ púpọ̀ nínú eléyìí ṣùgbọ́n nígbà míì alukọ́dàrú àmọ́ tu alukọ̀dọ́ ọ̀hún alukọ̀dọ́ ọ̀hún àmọ́ tu alukọ́dàrú nígbà tó ń bá wà lọ́tọ̀ọ̀tọ̀ pé ìsà ìṣítàmà àfitárakọ̀ wà ìsà àfitárakọ̀ ìṣítàmà á bí àwọn àfa onímọ̀ wọ́n sì fi kọ́ àwa tá a jẹ́ ẹ̀rẹ́nsì àwọn ọmọ kíw látàrí báyìí ìtumọ̀ nínú ẹ̀sìn tá a ní rìn púpọ̀ nínú pé báyà èdè bóyá òǹdí wọn kíní kan ìgbùgbò lá bí tá a kàn lọ bẹ̀ ni pé kí ni wọ́n ń pè ní alqadar nínú òfin allah subhanahu wa ta'ala eléyìí òun náà ni takdirullah takdirullah ta'ala al-ashiya' fil qadam fil qidam òun náà ni ìpè gbogbo nǹkan ìpè gbogbo nǹkan tí allah subhanahu wa ta'ala tí wọ́n ti pè gbogbo ṣáájú tí allah ti pè gbogbo ṣáájú wa ilmihi àti ìmọ̀ Allah subhanahu wa ta'ala síwájú pípé bùbù yẹn pé nǹkan báyìí sataqa'u fi awqati ma'luma indahu pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ lásìkò báyìí wala sifati mahsusa bákan náà lórí àwòrán báyìí ní nǹkan báyìí ó gbà ṣẹlẹ̀ wa kitabatihi àti kíkọ́ọ̀lẹ̀ nǹkan yẹn látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa mashihatihi wa uqu'iha ala hasabi ma qaddaraha jalla وخلقه وخلقه بها وخلقه لها lórí òǹdíwọ̀n títẹ̀lẹ̀ rẹ̀ lórí òǹdíwọ̀n bí Allah subhanahu wa ta'ala bó ti pè gbogbo rẹ̀ pé yóò sì ṣẹlẹ̀ tí ò ní lé tí ò sì ní dí àtàsìkò àti ọ̀nà tí ó gbà ṣẹlẹ̀ eléyìí ni tùmọ̀ tá à pè ní kádàrá lágbọ́nrin tá à pè ní kádàrá yìí tá a bá wọnú bá a ti pè yìí ajé ó yé wa wípé ìpè gbogbo tí allah subhanahu wa ta'ala ti ṣe ní síwájú kí gbogbo nǹkan tó máa bẹ látara mímọ̀ rẹ̀ látara kíkọ́lẹ̀ rẹ̀ bákan náà èròǹgbà pé afẹ́kórí báyìí màṣíhà nínú àwọn ọ̀túnmọ̀ tá a ti mú wá fún wa àti kí nǹkan yẹn ó ṣe níbi ilé làwọn onímọ̀ ti mú wá fún wa pé ó ti ń jẹ́ marotibul qadar arba àwọn ìpele ìpè bùbù tá à ń pè ní kádàrà wọn mẹ́rẹ̀ẹ̀rin wá ń bẹ̀ wípé àlàílmù ní mọ̀ ṣáájú ọlọ́run bá ti nímọ̀ ṣáájú nǹkan ìyẹn káwọn nǹkan kó tó kọ́ kó bá yọ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ti nímọ̀ ṣáájú rẹ̀. lẹ́yìn rẹ̀ ni alkitaba a ti mọ̀ gbọ́ pé àkọ́kọ́ ohun tí Allah subhanahu wa ta'ala kọ́ dá bó ṣe ní lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà ni alqalam gègé tí Allah subhanahu wa ta'ala sọ fún pé huktub allah subhanahu wa ta'ala ni mo kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátá ló fi jẹ́ pé alladhi allama bil qalam tí pé kálàmì alqalami ọmọ ló fi bẹ́ẹ̀ pé kí ni kí n kọ wa allama allahu ta'ala ọlọ́run wá fi ohun tí ó kọ ọlọ́run fi mọ́ ló fi jẹ́ pé ikra bismi rabbika alladhi khalaqa khalaqal insana min 'alaq ikra wa rabbukal akram alladhi allama lẹ́yìn kìtàbà ó kù màṣíhà káfẹ́ kọsẹ̀lẹ̀ máṣá allahu kan wàmà lamiyasa lamiyakun màṣíhà pé wíwù káfẹ́ kọsẹ̀lẹ̀ nígbà míì tí wọ́n mọ́ lọ pọ̀ mọ́ tó ń pè ní al-irada ìgbèrò ọwọ́ kù al-khalqu wat-takwin dídá ìpìlẹ̀sì nǹkan kọ̀ọ̀kan síbi tó yẹ kọ́ bẹ̀ eléyìí bí àfa wà Ibn Qayyim al-Jawzi wọ́n ti gbé wá àtàwọn àfa mi káwọn bá wa pẹ́ eléyìí ni o ti ń jẹ́ al tá a mọ̀ pé ní kádàrá kádàrá kádàrá àwa mọ̀ pé kádàrá yìí òun lórígun ẹlẹ́ẹ̀kẹfà nínú arkanul iman pàápàá jùlọ nínú hadithu Jibril àtàwọn hadithu mi ti ń júwe fún wa pé kéèyàn tó lè pera ẹ̀ ní mùsùlùmí torí pé ohun tí ò jẹ́ ká ó rójú náà ni pé mùsùlùmí ló kọ náà lọ́pọ̀ láwùjọ tọ́wọ́ pé bá a ti pọ̀ tá à ń sọ láti yẹn náà ni imáni fi jókòó sára ẹni tí òsì ìsìláàmù ó sì mọ̀ mọ̀ pé àá àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ atáyé sí i sọ pé ó lè mọ́ ti bá yín kírun ṣùgbọ́n yóò ti mọ̀ pé bóun ṣe ń gbé yìí bẹ́ẹ̀ yìí ṣe ń gbé lọ́yẹ̀ kó wọn mọ̀ gbé eléyìí ni orígun ẹlẹ́ẹ̀kẹfà nǹkan ń pè àwọn onígbàgbọ́ àwọn onígbàgbọ́ àwọn onígbàgbọ́ nù pé ẹni tó bá ti ní àwọn eléyìí là ń pè ní onígbàgbọ́. lẹ́tàrí báyìí ó pàtàkì lé wa lórí a sì lè jẹ́ mùsùlùmí a sì lè rẹ́sìn ṣe láì jẹ́ pa nígbàgbọ́ nínú nǹkan pè ní alọ́kọ́dà nǹkan pè ní kádàrá eléyìí pàtàkì débi pé ó jẹ́ ìpín kan pàtó nínú al-imanu billah torí pé bá a sọ fún wa ti ṣàì nígbàgbọ́ nínú kádàrá bó ṣe tọ́ bó ṣe yẹ ó ti ṣàì nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala tàpé antumina billah òun lọ ṣáájú ìwà tako kádàrá àìnígbàgbọ́ nínú rẹ̀ àìbá lò bó ṣe yẹ ó ti ń tako ìnígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala torí pé kíni kádàrá yìí tá à ń sọ fún wa òun náà ni pé al-iman bi ihatati ilmi Allah ta'ala bi kulli shay'in mo tó fi mọ̀ pé ó ti ba ìnígbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run tó ń fẹ́ sọpọ̀ gbọ́ ọlọ́run bá gbọ́ àìnígbàgbọ́ nínú kádàrá ti kó ba òun ni pé torí pé ìnígbàgbọ́ nínú kádàrá ń jẹ́ òye wa pé ìhátọ̀ ọlọ́run bá nímọ̀ tọrọ kiri ká gbogbo nǹkan wasumul iradatihi likulli ma yaqa fil bákan náà ni pé èròǹgbà ọlọ́run pé afẹ́kùnkè ó rí báyìí pé eléyìí ó kó gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ nínú ayé sínú wa nufudhu qudratihi fi kulli shay àti ìlágbára pé kí nǹkan ọmọ rí bẹ́ẹ̀ kí nǹkan ó rinlẹ̀ bó ti fẹ́ kó rí lórí gbogbo nǹkan la fi sọ fún wa pé al-iman bil qadar àti al-iman billah bi rububiyyatihi wa uluhiyyatihi wa asma'ihi wa sifatihi so òye yára wọn ìnígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala nípa ìjẹ́ adẹ́dá olùpèsèfẹ́dá olùpa ẹ̀dá olùyí ẹ̀dá olùdarí àlámọ̀rí ẹ̀dá ẹni tí jọ̀sìn tọ́sí tí ọ̀tọ́ sí nǹkan mi bákan náà ẹni tó láwọn orúkọ kan tọ́pẹ́ gbogbo àwọn orúkọ yìí dáadáa ni ó sì láwọn òròyìn kan tí ọjọ́ tẹ̀dá rẹ̀ kan ìwà àṣà ìnígbàgbọ́ nu kádàrá èèyàn ti takò àwọn eléyìí náà torí pé àwọn nǹkan yìí lọ́mọ́ra wọn ni kódà ìnígbàgbọ́ nu kádàrá yìí ìbẹ̀ nínú àwọn mumayizati ẹ̀sìn islam nínú àwọn tá a lè pè ní distinctive features àwọn characteristics ẹ̀sìn islam tó fi yàtọ̀ sí gbogbo òun yóò tó lè máa kó lẹ́sìn ẹ̀sìn náà làwọn ní ọmọ ẹ̀jẹ̀ o ṣùgbọ́n òun lọ́dọ̀ ọlọ́run ìwé lọ́lọ́run pè lẹ́sìn òun náà ní al-islam mùtàfin náà ní o pè lẹ́sìn ọkọ̀ tí wọ́n pè yìí ẹ̀kọ́ náà mọ̀ sọ pé ẹni tọ́pọ̀ òkú ọmọ mọ̀ kó kú ọmọ lòún pọ̀n ṣùgbọ́n tí ó túbọ̀ fún tí ó sì kíni tí ó dìyín mọ́ òun ní ń wá káàkiri ló fi jẹ́ pé njọ́ tí wọ́n ń kà nẹ́bí ọba àwọn sẹ̀sìn kọ́ bá àwọn sẹ̀sìn ọlọ́run ní tọ́ba tẹ́ sẹ́sìn náà lẹ́ ń pè wọn náà ọ̀dà ìsìláàmù lẹ̀sìn tàbí nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n dá lọ́dọ̀ tí lakum dinukum waliya din lọ́dọ̀ yín ẹ̀sìn ni èyí lẹ́sìn ní tí yín lóòótọ́ ṣùgbọ́n wa lẹ́sìn tiwa ṣé ìtọ́jọ́ pé ìtọ́lọ́wọ́n bá buwọ́lù tọ́lọ́wọ́n ò sì ní gbà míì lẹ́sìn àyàfi léyìn inna ad ìbẹ̀nù tí ẹ̀sìn Islam fi yàtọ̀ sí gbogbo òun yóò tí yẹn lè máa pè lẹ́sìn torí pé ó kó sínú pípé ìjẹ́ Allah subhanahu wa ta'ala jíjẹ́ ọba tí ìjọsìn tọ́sí lóhùn nìkan bákan náà ó sì jẹ́ ẹ̀sìn kan tẹ́kọ́ látara nígbàgbọ́ nu kádàrá yìí ó wá tún gbogbo òròrí kíròrí tí ń bẹ ní ọ̀dọ̀ àwọn philosophers tó tún un sí torí islam wá gbé wa kó nínú àìmọ̀kan ó wá gbé wa kó nínú òkùn nínú àìmọ̀kan lọ sínú mímọ̀ nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ nínú orí kan orí kunkun lọ sínú oríire àti ìgbé wa kúrò nínú àwọn ojú ìjú tí wọ́n lè fi sìn yẹn lọ́nà torí pé nínú ẹ̀sìn islam kò sí ẹni tá à ń pè ká pé ọlọ́run ọba tí ọba tí ọmọ nǹkan kan ni tí ọmọ ti ń ṣẹlẹ̀ nínú ayé là ọba tí ó lè darí ayé gẹ́gẹ́ bí ìgbà tí ẹni tó ń pè ní Aristotle ti ń sọ ohun tí jẹ́ God tàbí náà ẹni tó bá ṣe philosophy ẹni tẹ̀ ń ṣe education náà philosophy of education kìíní kan gbogbo ẹ̀ lẹ́ẹ̀sì papọ̀ náà níwọ̀nba ẹ̀ mẹ́ta kìíní kan physics mẹ́ta gbogbo mẹ́ta mẹ́ta yẹn lọ́dọ̀ Aristotle òun ni ohun tí jẹ́ ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ la ya'rifu illa zatahu illa zatahu ó ní ẹni tó jẹ́ pé kò mọ nǹkan kan ìmílẹ̀ ara ẹnìkan lọ́dọ̀ àmọ́ kò mọ nǹkan yòókù lọ́dọ̀ tiẹ̀ ẹni tí ò mọ nǹkan tí ń bẹ nínú ayé pẹ̀lú àwọn ọba rẹ̀ àbí náà lọ́dọ̀ àwọn míì náà lọ́dọ̀ aflatoon tóun ní ọmọra rẹ̀ òun ní ọmọ nǹkan míì ṣùgbọ́n kò mọra rẹ̀ ti àrísò ni pé ọmọra rẹ̀ kò mọ nǹkan míì láwọn ti ṣẹlẹ̀ nínú ayé lọ́dọ̀ ti aflatoon àwọn ní ọmọ nǹkan mi ṣùgbọ́n kò mọ́ra rẹ̀ pé kò dára rẹ̀ gan mọ̀ káwáṣẹ̀ padà sọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn màjúsí àwọn màjúsí yóò àwọn tó ń bọ iná tẹ́ pé lábẹ́ wọn labọ̀rìṣà yòókù náà wà tọ́jọ́ pé ìròrí yìí sì pín ká nínú àwọn tó ń pera àwọn lẹ́sìn míì náà kódà àtà àwọn alul kitab àwọn tó lọ́wọ́ fún tíra tí wọ́n yí tíra pò náà ń bẹ lọ́dọ̀ tiwọn náà kẹ́bi àwọn tọ́katá fún wa bákan náà lọ́dọ̀ àwọn mùsùlùmí tọ́jọ́ pé àìtẹ̀lé lánàá nẹ́bí là kalẹ̀ ń kálukú náà ti bọ́ sí ìgbẹ́ tó ṣe bójú ọ̀nà ni. lọ́dọ̀ tiwọn àwọn gbàgbọ́ pé ọlọ́run méjì ní bẹ ọ̀kẹ́ ń jẹ́ ọlọ́run mọ́lẹ̀ ọ̀kẹ́ ń jẹ́ pé ọlọ́run tòkùnkùn yẹn pé òun lòun darí aburú ọlọ́run mọ́lẹ̀ òun darí gbogbo tó bá ní níbẹ̀ ni àwọn tí ò wámọ̀ islam jilẹ̀ ni wọ́n ti lọ mú ìròyìn tí èso ìròyìn ànábì fún ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n kúrò rẹ̀ pé bóyá ń bẹ́ nù tíra kẹta ń pè ní musannaf abdulrazak wípé ànábì sallallahu alayhi wa sallam a rí pé ìlànà màjúsì ni wọ́n ti lọ ń bẹ́ wọ́n ti lọ mú ọ̀rọ̀ yẹn wá pé kí wọ́n afáfẹ́ bù má ànábì sallallahu alayhi wa sallam ànábì tọ́jọ́ pápá ẹnì kí òsì nìyẹn ànábì kọ́mọ́dé ni yẹ̀yẹ́ láyàtà kìyàmà àbùkátà sí ká kúrọ́ kápá afẹ́fẹ́ gbà nàbì gà sallallahu alayhi wa sallam níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ pé ànábì sallallahu alayhi wa sallam sọ fún Jábìr wípé awwal ma khalaqa Allahu nura nabiyyika ya Jábìr wípé ìmọ́lẹ̀ ànábì rẹ̀ lọ́nkọ́dá tí lè ṣe takò ń tà ànábì sọ fún àkọ́kọ́ ń bá kọ́dá Allah subhanahu òun náà ní gègé inú ọ̀rọ̀ ànẹ́bì tí ò sáríyànjiyàn ń bẹ níbi táwọn sọ pàdé sí eléyìí wà kò sínú rẹ̀ bẹ́ẹ̀ láwọn bòmíì nígbà tá a wá kì í pé ńgbó láti ẹ̀ wá ti lè rírú ọ̀rọ̀ yìí ọjẹ́ náà ọ̀rọ̀ àwọn màjúsí tọ́ra wọnú ẹ̀sìn ìdàsọ́rọ̀ ọ̀túnra wọnú Yahudi ní tí yẹn bá kà jinlẹ̀ lápẹẹrẹ nítorí ni tí ma wádìí nǹkan ká lọ wo tíra tó ń al one hundred and sixty seven àbómi náà tó ń lè wà lárọ̀ọ́wọ́tó tó yẹ pé ó kọ́ tiẹ̀ náà ni pé awwal ma khalaqa Allahu nura nabiyyika ya Jabir bayna al-haqiqa wal khiyal Dr. Ahmad Muftaro titala ọkọ yẹn tọkọ ni wọn kò ní tẹnir Muhammad Tahir kó lè jàǹfààní fún wa tó fi jẹ́ pé a ní torí pé a fẹ́ kúrọ́ àbá fẹ́ gbìn kankan tí ò sí nọ́ọ̀sì wọ nọ́ọ̀sì pé ìmọ́lẹ̀ ànẹ́bí ọlọ́run dá tọ́wọ́ àti mọ̀sọ́kú wọn sọ̀rọ̀ nípa àkíkọ́tù muhammadiyya pa anabi lọ́lọ́run ọlọ́run ni anabi sallallahu alayhi wa sallam eléyìí ò rí bẹ́ẹ̀. ìnígbàgbọ́ nu kádàrá yìí ló jẹ́ àyàtọ̀ sáwọn ẹlẹ́sìn míì torí pé ohun tó kó sínú ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa nínú allah subhanahu wa ta'ala nínú àwọn màláìka nínú àwọn tírà nínú àwọn anabi ọlọ́run àti nínú ọjọ́ kẹyìn ọjọ́ tá a jábọ̀ fún Allah subhanahu wa ta'ala nígbà tá a bá ti wá gbọ́ eléyìí ebele ìṣerí nìyẹn abùkátà sí ká mọ ìran owó làwọn kádàrá bó ti jẹ́ pé lọ́dọ̀ àwọn onímọ̀ níbàámu sí àyà al-Qur'an tàbí sànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n gbé àwọn ọ̀rẹ́ oríṣiríṣi wọ́n gbé e kalẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ lọ́lọ́láyè ṣùgbọ́n àfọ wa níwọ̀nba nínú rẹ̀ kọ́rọ̀ ọba àlejò wa kálẹ̀ mọ́bi tá à lọ. torí pé ń ta fi bùkátà eléyìí láwùjọ wa ká gbọ́ yé ni pé bí ọ̀rọ̀ Yorùbá òun ò pé rìpíárà ta ni kó tún kẹ̀kẹ́ sí òun gan ní ń ba kẹ̀kẹ́ jẹ́ àwọn tó yẹ kó júwe fún wa pé a ní kádàrá kan tá à ń pè ní alqadar lédè lárúbáwá àwọn gangan ni wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn di ẹni tí wọ́n kọ̀ dárọ̀ nǹkan wọn àti wọn kì wọ́n ló kì bẹ́ẹ̀ wọ́n pa àwọn afọ àní almudabbirati amra àwọn tí wọ́n yí ọ̀rìn po tọ́lọ́mbá lòun ò ní ṣe nǹkan wọ́n pè ọbọ̀dọ̀ sí ni ṣebí wọn ní òtí máa gbọ́ wọ́n lè pe ọ̀kan náà àwọn afọ pé ọlọ́run náà nìkan Allah subhanahu wa ta'ala lẹ́nìkan ò ní bímọ ọwọ́ àwọn mọ̀lẹ́ka jìbìtì sọ àfààní pé àfààní ń bẹ lọ́wọ́ ọlọ́run fún lọ́mọ ọlọ́wà nínú láwìlì màfúùsì nínú kádàrá ni pé kò ní bímọ oníkọ́lọ̀ sọ fọ́lọ́ pé wọn pa yóò bímọ. so àwọn eléyìí àbí Allah subhanahu wa ta'ala ni àyíyàn lè lọ́wọ́ púpọ̀ gbọdọ̀ mọ́ sí báyìí torí pé àbáyìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi bí yorùbá bá fẹ́ sọ̀rọ̀ pé àwọn tiẹ̀ fẹ́ sọ pé àwọn nígbàgbọ́ nu kádàrá ń gbà mí wọn ò tún ké lẹ́yìn pé pẹ̀tínlẹ̀ mọ̀ pé ìgbàgbọ́ wọn kò kínlẹ̀ wọn sọ pé ayé ò lè pa kádàrá dà ṣùgbọ́n kẹ́ lè fawọ́ aago sẹ́yìn ni àá eléyìí náà tó wí náà ní tí ń takora àtànà kò dọ́ọ̀tì ti wà ń bẹ̀ ìtakora ọkẹ́ lè fawọ́ aago sẹ́yìn ni ọ̀yà kó tún mọ̀ pé bó ṣe wà nù kádàrá pé àsìkò tá a gbóòsì kínni bàtí ọ̀lọ́ wájú àti bàtí ọ̀padà sẹ́yìn ni ó tún wọ́n pé ọ̀rọ̀ rẹ̀ náà ti ń jára wọn kò jókòó. ni pé nínú rẹ kádàrá gẹ́gẹ́ bí àlàyé tá a mú wá ní ti ń jẹ́ alqadar òun náà ni pé a ní ìtumọ̀ ń pè ní taqdiru fil ilm ìpè bùbù níbi mímọ̀ eléyìí ń pé ìmọ̀ Allah subhanahu wa ta'ala ó ti ṣáájú níbi ohun tẹ́dà ó ṣe láyé yálà lóore ní dáadáa láìda ní ìtẹ̀láṣẹ ọlọ́run ní ìyapa àṣẹ ọlọ́run qabla khalqihim wa ijadihim síwájú kó tó dá wa àti kó tó mú wa jáde. bákan náà ó ti wà nínú ọlọ́run ọba ṣáájú kódà síwájú kíkọ wípé àwọn eléyìí ọmọ jẹ́ ọmọ àlìjẹ́nà àwọn eléyìí ọmọ jẹ́ ọmọ náà bákan náà ó pèsè ẹ̀san kalẹ̀ pé àwọn eléyìí ọmọ gba ẹ̀san wọn gba ikú iṣẹ́ àwọn eléyìí ó sì mọ gba ìyà àlẹ́kọ́ tí ọmọ jẹ́sàn fúnṣẹ́ wọn. ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí lọ ṣáájú kó tó kan kíkọ ọlọ́run ọba sì sọ tí ò sí nǹkan tó lè yípo eléyìí ti fáìlì kan tí wọ́n pe wọ́n pàdé ẹ̀ wọ́n bọ́jẹ́tì ẹ̀ wọ́n dì í gbé wọ́n sì ńlá lórí ìmọ̀ Allah subhanahu wa ta'ala yìí nẹ́ẹ̀sì ní gbogbo ní ọba ṣẹlẹ̀ láyé ní ọmọ ṣẹlẹ̀ kò sí kan tí ó jáde kúrò nínú mọ̀ sí Allah subhanahu wa ta'ala àbí tí ó wàá fẹ́ wọ bẹ̀ tí ò sí mẹ́tẹ́lẹ̀ eléyìí wọ́tọ̀ ọba jẹ́ olùgbàgbọ́ òdodo ọbọ̀dọ̀ mọ eléyìí ṣáájú kò sí ohun tí ń ṣe ọ́ kò sí ohun tí ó ṣe ọ́ kò sí ètò ti ṣe ọ́ lọ tí Allah subhanahu wa ta'ala tí ò at-taqdiru fi lawil mahfuz eléyìí ní í ṣe pẹ̀lú alikitaaba bá a sọ fún wa nínú bàtà ntọ́ sọ ọ̀rọ̀ nípa marotibul qadar lẹ́ẹ̀kẹ́kẹ́ àni al-ilmu alikitaaba òun lẹ́ẹ̀kejì eléyìí ní í ṣe pẹ̀lú kíkọ. bí a fọ àwa ibn kathir rahimahullahu ta'ala wa sa wọn sì gbé wa nọ̀rọ̀ àwọn afọ onímọ̀ tí wọ́n níwájú oyé wa pé kò sí nǹkan ọ̀hún tọ́lọ́wọ́n ọba pé gbogbo rẹ̀ yálà nípìnlẹ̀ rẹ̀ ni àbí rẹ̀ ni illa huwa fi àti kọ́ wà nù láìl mahfuz ilé ló bí pé kíni tó ní máa faratna fil kitabi min shay'in ibi táwọn àfa àlọ́dọ́gba tí wọ́n ti máa lò ní pé kò sí nǹkan kan tí ò sí lákọọ́lẹ̀ nù láìl mahfuz. gbọ́dọ̀ fẹ́ lọ kó ní bẹ́ẹ̀ ní wọ́n ní láìl mahfuz lélẹ́yìn ń rí fáàsì tàbá fẹ́ sọ ti pé gbogbo nǹkan islam dá sí a sọ pé wa kulla shay'in fassalnahu ṣùgbọ́n máa fọ̀rọ̀ náfìlì kìtàbì mi ṣe yí inú láwẹ̀ mahfuz kò sí nǹkan tí ò sí mbẹ̀ torí pé ń jẹ́ ọlọ́run sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ kí alikọ́là mi kọ́ mọ̀ ọkọ́. eléyìí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́ẹ̀kejì yìí la fi rí èyí tí ń jẹ́ kádàrá èyí tí Allah subhanahu wa ta'ala ti kọ síwájú kó tó dá ẹ̀dá jẹ́ kí bóyá bíi five hundred eh, years five hundred thousand years àbínú àwọn ìwà yàtọ̀ àdìsí mi ní ọdún tí ọwọ́ nu sunna nabi sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé gbóhùn tá a jẹ́ ń wò tiẹ̀ tí ì dá wa táwọn nǹkan yìí ti wà lákọọ́lẹ̀ lẹ́yìn rẹ̀ ó ku takdiru yìí tí ó wáyé nígbà tá à ń bẹ fil arham nínú ìyá wa nínú oyún gbogbo náà láti mọ kàdísì eléyìí táwọn nabi sallallahu alayhi wa sallam ní wọ́n rìn màláìkà oyún ti ń bẹ nínú tí ọ̀dọ̀mọ tọ́lọ́hún ti kọ́ pé eléyìí ọ̀dọ̀mọ wọ́n fẹ́ mi sí i lára wọ́n yóò máa rògbé kẹ́tì bí arba ìkẹlẹ́mẹ́tì wọ́n pa láṣẹ pé kí wọ́n kọ̀ nǹkan mẹ́rin àsìkí rẹ̀ ìyẹjọ́ tí ó lò láyé iṣẹ́ tí ó ṣe olórí ibú ni àbólórí rẹ̀ bí àfàwọ̀ Bukhari àti Muslim wọ́n sì gbé jáde lẹ́yìn eléyìí àtúntò taqdiru fil mawaqit eléyìí ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ti kú nínú mọ́ rẹ̀ nínú àkọọ́lẹ̀ láwẹ̀l mahfuz àti tinú oyún èyí tí wọ́n kọ àsìkò tí nǹkan yẹn mọ̀ ṣẹlẹ̀ torí gbogbo ẹ̀ lọ́lọ́run fi táìmù sí ọlọ́run fi táìmù ẹ̀ pé ìrùndínwó owó ni ó ti ṣẹlẹ̀ síyàn ni pé ó wà time bound ó wà measurable pé mẹ́wàá ni nǹkan tí ó rí méje ní òrì eléyìí ò ní rí aago báyìí ní òfin rí nǹkan tọ́fẹ́ yìí ṣé gbogbo ẹ̀ náà àti fún ni àbí díẹ̀ níbẹ̀ ìgbà wo ni nǹkan yẹn yóò bọ́ fún ṣé yóò bọ́ fún àbí yóò bá kalẹ̀ ilé náà ti bẹ́nu ìbùbù lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n tún jẹ́ òye wa pé a ní ìtọ́jẹ́ pé ìrìfíù kádàrá lọ́dọọdún bá a ṣe inna anzalnahu pẹ̀lú àyà tó sọ fún wa pé fi yufraqu kullu amrin akimi amran min indina eléyìí ń di oyé wa pé lọ́dọọdún ọlọ́mọ tún rì sí o kádàrá torí pé tinúmọ rẹ̀ ọ̀sáájú wa indahu umul kitab bákan náà wọ́n ní gbogbo àsìkò náà ìmọ̀ ọwọ́ ìtọ́lọ́mọ rì sí rẹ̀ tẹ́kọ̀ èyí ta ní ọ̀sẹ̀lẹ̀ báyìí bàbá ọ̀sẹ̀lẹ̀ tẹ́kọ̀ màláìkà gẹ̀ òní mọ̀ wọn fi ní kulla yawmin huwa fi sha'an àbí gbogbo òru kọ̀ọ̀kan eléyìí làwọn àlàyé tí ń bẹ ń bẹ. bàtà wa ti wá mọ̀ ikú síwájú kún ó tó dá wa kí Allah subhanahu wa ta'ala ó tó dá wa ó ti kọ́hún tá a jẹ ó ti kọ́hún tá a ó ti kọ́hún ṣe wá ó ti kọ́hún ṣe bá a ṣe ṣe níbi tá a ti ṣe gbogbo èyí ti wà lákọọ́lẹ̀ àwọn oníwọ̀jẹ sábàbí tí nǹkan ó tẹ̀ wá lọ́wọ́ fi tẹ̀ wá lọ́wọ́ èyí tí ò ní tẹ̀ wá lọ́wọ́ àwọn oníwọ̀jẹ sábàbí gbogbo eléyìí ti wà lákọọ́lẹ̀ kí n wá láǹfààní tí ń bẹ́ńbẹ́ nínú nígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala pàápàá jùlọ nígbàgbọ́ nínú kádàrá ìtàmọ̀ sí ibùbù torí ọba àná èyí náà mọ sọ pé ẹ fi àdáyébá òun wà fún fún wa tó bá ní ká yẹn ni bá wọn bí eléyìí ẹnìkan sọ látàrí báyìí ni pé àwọn àǹfààní tí ń bẹ ń bẹ ni pé á jẹ́ mùsùlùmí dáadáa lọ́ní àkọ́kọ́ ìnígbàgbọ́ nu alqadar tá à ń pè ní kádàrá yóò jogún àrídọ̀ wàlìyàkín wàlìyàkín wàlìwàd yóò jogún ìyọnu sí ohun tí Allah subhanahu wa ta'ala bá ti fún wa yóò jogún rẹ̀ fẹ́dà bákan náà àmọ̀dájú yóò jogún ẹ̀ fún yàn pé à báyìí mi mo ní fọ́ọ̀tì mi tẹ́lẹ̀ ti wá nì mi tẹ́lẹ̀ ti wá nì ọlọ́run ní ń ṣe báyìí òun ń ṣe báyìí àtàrà dí kí ni ó ti kélé yóò yé wa òun náà ìpè àfọwọ́ ibùn Abbas wọn láti mọ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pátá pẹ̀lú àṣẹ Allah subhanahu wa ta'ala ni. ìyọnu àmọ̀dájú tá a bẹ́ẹ̀ àti àràdì yìí wọn ni a gbọ́ ilé yìí níbi aya àti allah subhanahu wa ta'ala ń sọ fún al-Qur'an ní sọ́dọ̀ gabon aya ilé kọkànlá pé wa man yu'min billah a sọ fún wa man yu'min bil qadar ṣùgbọ́n sọ fún wa pé ìnígbàgbọ́ náà allah subhanahu wa ta'ala kò ṣe é ya kó lára ìnígbàgbọ́ nu kádàrá tó bá ti fẹ́ẹ̀lì ń bẹ ọ̀kan nínú àwọn arkanul iman ìyókù náà o ti gbà zero o ti gbòdo ọlọ́run wa ni wa man yu'min billah ẹni yóò tó bá nígbàgbọ́ náà allah subhanahu wa ta'ala tó bá ti gbọ́lọ́ ń gbọ́ bó ṣe tọ́ bó ṣe yẹ ó ní gbàgbọ́ nù àwọn tíra ó ní gbàgbọ́ nù àwọn màláíkà ó nínú ọjọ́ kẹyìn ó nínú kádàrá ọlọ́run ní yahdi kọlbahu ọlọ́run ní á ẹ̀mí rẹ̀ á mọ̀nà oníjọ́ lọ́kàn abú tọkàn rẹ̀ rògbòkúrò tí ọ̀wá tí ọ̀ lọ obìnrin kùnrin. wọ́n ní tẹ́lẹ̀ yìí ti ń tún fún wa ni pé ma asaba min musibatin illa bi idnillah yóò jẹ́ kéèyàn mọ̀ kókò síhun tó dé báyẹn ládé bákan bí ó bá jẹ́ pé ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala ló fi báyìí wọ́n wá ní ìtọ́sẹ̀ tọ́lọ́run náà ó ṣe fún yàn bí wọ́n bá ti nígbàgbọ́ tọ́yanrantí òun náà ni pé a mọ̀ pé ń tọ́sẹ̀ lọ́wọ́ sí wa yẹn o annaha bi qada'i Allahi wa qadarihi a mọ̀ pé inú èbùbù ọlọ́run tọkọ fún wa ni bó ìṣe ni yóò rí lórí tí yẹn bá ti wá jẹ́ kọ́kàn rẹ̀ mọ̀nà yóò ṣe sùúrù yóò mọ̀ wá retí ẹ̀san tẹni tó ní sùúrù pẹ̀lú ntọ́lọ́hún ṣe fún tí mọ́ rí yọ wá jura ẹlẹ́ fún kádàrá ọlọ́hún ọkàn rẹ̀ ni ó fi mọ̀nà lọ́bẹ̀ wà àwọ̀dà ò àmà fáta fi nínà dúnìyà ó dà fi kọ́lbì yìí ọlọ́hún bá wàá fi ń tọ́ bọ́ fún láyé yẹn tí ò rí ọlọ́hún ó fi fi mọ̀nà yóò fi rọ́pò fún bákan náà àmọ̀dájú nítòdodo ọlọ́hún ó fi rọ́pò fún kódà ọlọ́hún ó ṣe tàkìlífù fún un ويخلف عليه ما كان أخذ منه أو خيرا منه ohun tó lọ́n gbà kó lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọba kó fún padà tàbí ohun tó lóore jù lọ bọ́ ọba tiẹ̀ gbọ́ gbogbo ẹ̀ ọgbọ́ta níbi wà áyù tọ́lọ́run ọba ni wà á tẹ̀yìnà ò áàlẹ̀hu wà mítìláhu má àhù ràmàtà mìnà ìndìnà wà dìkọ̀rọ̀ lílẹ̀ ábìdì. ọlọ́run gbogbo tó nà níbi áyù akó fún àti irú rẹ̀ kó lè mọ ajá rẹ̀ tí fáwọn irúsìn àwọ̀ ọlọ́run ìkẹ́ni tá a sì yẹn jẹ́ káà ní ọba àríkẹ́ látara ìnígbàgbọ́nu kádàrá alkọ́dà eléyìí mọ́ bí kéèyàn yọ ní suntọ́ lọ́hùn sí kéèyàn mọ̀ dájú kọ́lọ̀ wọn ó sì ṣe àròdí fún yàn eléyìí làkọ́kọ́ a sì tún mọ̀ pé ohun tó bá ṣẹlẹ̀ sí wa kádàrá ohun tó lọ́hùn kọ fún ni pé nǹkan yẹn àwa ni ó ṣẹlẹ̀ sí kò ní yẹ̀ wa kódà rí náà àfa àtọ́ni káwọn sọ pé ọlọ́run ọ̀kadàrá ni. ìkáwọn ọmọ sinabi ìfọlọ́wọ̀n kádàrá torí pé àìbáwa nǹkan yẹn náà kádàrá tọ́lọ́wọ̀n bá kọ́ nìyí nǹkan àkàtọ́ ni pé bọ́lọ́wọ̀n kwe kádàrá nìyí wọ́n pé ọlọ́wọ̀n kádàrá pé torí pé àìṣẹlẹ̀ sí ọ̀yẹ́ náà òun tọ́lọ́wọ̀n kádàrá nìyẹn wọ́n pé akókò kádàrá ajẹ́pọ̀ nǹkan nìkan lásán nìyẹn torí pé ìran èèyàn méjì ni wọ́n forí gbà nǹkan níbi ọ̀rọ̀ àwọn gbogbo ni àwọn kí àwọn tiẹ̀ ní òsì osi sí gbogbo kẹ́kẹ́ ń ṣẹlẹ̀ so lákòótẹ́ ni pé ń bí alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìnígbàgbọ́ nù alùkọ́dà amọ̀jẹ́ kéèyàn yọnu sí ohun tí Allah subhanahu wa ta'ala ti fún yẹn àmọ̀dájú àti àrà dí ohun tó nú yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni takfir dunubi gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn ti ìmọ̀ di ahadanu ọlọ́mọ fún yẹn lópin ìgbà tí yẹn bá ti nígbàgbọ́ pé Allah subhanahu wa ta'ala lọ́kadàrà pébi nǹkan yóò sori nìyẹn eléyìí arinu adisi anabi sallallahu alaihi wa sallam anabi ni ma yusibu mu'min min wasabin wala nasabin wala saqamin wala azanin atal ham yahumuhu illa kafara allahu bi sayyi'atihi mutafaqun alayhi. wọ́n yóò tọ́ba bá mùsùlùmí ní wàhálà ní nípa kálíkì kan ní amọ́dì kan ní ìbànújẹ́ kan ní àti ìrònú kárìbọ̀nù tí máa báyẹn ó ní bí ọ̀jẹ́ pé kò sóhun tọ́lọ́ wọn fi ṣojú pé kò fi ṣàhádà ní ọ̀sẹ̀ fún yẹn lọ. gbélé yé nǹkan ò ní ṣe wá di wa lọ́mọ òun láwa kọ́ pa ọmọ wa kò sì jẹ́ pa rí pé báyá kó òun ló yí lọ́rùn àbó ogun ní nǹkan tẹ̀pẹ́ tó gùn yẹn ní nǹkan òun ló tàṣọ́dọ́bà kú kódà ìjọba wọ́n fẹ́ àwọn ah, ti lọ́mọ ní òkú o ọ̀hún náà ló ṣe kíní kan nígbà tí ń dín ranjú mọ́ ń ṣe kíní kan sẹ́ńtọ́ wà fún ọlọ́mọ kọ̀ lágbára àti pàbí gbogbo eléyìí labọ̀dọ̀ gbọ́yé ọlọ́run tí ó wá sí yìí wá sí rẹ̀ yóò ṣe fún yàn lẹ́yìn eléyìí náà ni pé ìtọ́jẹ́lẹ̀ kẹta ọlọ́run fún lẹ́sàn-án ìyẹn sì ní sùúrù kọ̀fọ̀wọ́ bólẹ̀ tó bá ní wàgbọ́n nù alkọ́dàr ọlọ́fin ni wabashir as-sabirin alladhina iza asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatu min rabbihim wa rahmatun wa ulaika humul muhtadun àríkè àti yahdi qalbahu ulaika humul muhtadun ni pé ẹ̀ṣẹ̀ ńláńlá ń bẹ fún yẹn látara nígbàgbọ́nù jogun sùúrù fún nígbà tá a dẹ́wọ́ bá ṣẹlẹ̀ sí yẹn ìyẹn sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ló ní wá ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ láà padà sí ọlọ́run ní ọ̀kẹ́ ẹ̀ mọ iye àwọn ẹni báyìí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àwọn mọ̀lẹ́kẹ́ wọ́n tún mọ tọrọ rẹ̀ fún wọn ọlọ́run bọ́ mọ̀ ṣe fún wọn bákan náà àwọn ilé ní ìmọ̀nà lẹ́yìn eléyìí báyìí ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ allah subhanahu wa ta'ala ma ti ara nígbàgbọ́ nínú kádàrá jogún ìyọnu sí ohun tó bá pín fún yàn fún yàn téèyàn fi wá dẹni tọrọ rọ jù torí kìí ṣe pé mo kọ́lé igbá mo kọ́lé àwo mo níye báyìí mo ní nǹkan báyìí lèyẹn fi jẹ́ ń tọrọ rọ gẹ́gẹ́ bó ṣe ń lẹ́nu àdìsí bukhari àti muslim ìpè kínní gina nafs òun gangan ni ọrọ̀ ọrọ̀ ẹ̀mí tabawa àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ lẹ́nì àyọ̀nù sí nǹkan lọ́nkún fún wa torí ipá àwọn tó yẹ kó júwe fún wa wọ́n ti sọra wọn di ẹni tóun náà ń kọ kádàrá abẹ́ntí mẹ́mẹ́ngbà tí wọ́n ń kọ́ abẹ́ntó lè yí padà ló fi jẹ́ kí gbóhùn tá a bá fẹ́ dáwọ́lé láwùjọ lẹ́nì táàpù kọ́kọ́lọpọ̀ mùsùlùmí ò nígbàgbọ́ nu ń tá ń pè ní alqadar ta ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ àrífà ìtírìtì ọ̀rọ̀ istikhara fún wa wọ́n ti fàkìdérì hù lé ọlọ́run kọ pé gbogbo rẹ̀ fún mi tó bá jẹ́ pé yóò ìsìnkí ni yóò jòòrè ṣùgbọ́n ìwọ́n mẹ́ni tí wọ́n náà lọ́n gbé tiẹ̀ bá àbá débi tí bẹ́ẹ̀ lómi bá fẹ́ gbélé fún yẹn yóò béèrè ọkọ̀ ya rẹ̀ pé ṣé táwọn bá gbélé fún ṣé kádàrá àwọn bára àwọn mu bẹ́ẹ̀ lómi bá fẹ́ gbọ́ ọmọ tí ọmọ bá wakọ̀ yóò kún ọlọ́kọ̀ ọkọ̀ ya àwọn wa kọ́dà bẹ́ẹ̀ lómi bá fẹ́ mọ ọrajà lọ́wọ́ ẹlòmíì pé ẹmọ gbọ́jà fẹ́mi náà yóò kún ọlọ́kọ̀ ọkọ̀ ya rẹ̀ wá ọgbà sọ okọ̀ ìyá rẹ̀ okọ̀ ìyá rẹ̀ àwọn ah, táwọn bàbá táwọn fi táwọn fi bọ́ ń bẹ̀ tó jẹ́ pé okọ̀ ìyá okọ̀ ìyá yìí ni wọ́n sáfẹ́ wo kádàrá rẹ̀ ni pé ń bẹ nú àwọn èèyàn jẹ́ pé látara ìfẹ́ tójúbọ ohun tí ń jẹ́ alukọ́dàr wọ́n bàjẹ́ lẹ́sìn kọ́dà lómi sì parí ayé rẹ̀ tí ì mùsùlùmí àbí láàrin yẹn ti ẹ̀fẹ́ ra yín lọ́kọ́ láyà yín náà ni wọ́n bẹ̀ wọ́n ti bọ̀ sọ fún ọ pé iná ni kádàrá yín ọ̀bára yín mu iná lòun omi lélẹ́yìí atẹ́gùn lélẹ̀ kódò mí ọ̀tọ́ wá padà purọ́ fún gbàtọ́ bá fẹ́ sìn ọ́ jẹ yóò sọ pé àwọn bàbá wọn ó ṣe yí èpè padà tí ó fi di omi tọ́jà pé tí wọ́n bá ti fẹ́ sìn nǹkan sí ọ tí wọ́n bá ti ń wù ọ báyìí wọ́n mọ̀ rí pé yèpẹ̀ lọ wà ṣùgbọ́n àwọn ti padà kó ní yèpẹ̀ wọn ti sọ ọ́ di bá mi. a rí pé ilé ìtànjẹ yìí pọ̀ láwùjọ wa tí ó sì yẹ ká bá mùsùlùmí ń bẹ̀ ṣùgbọ́n àwọn náà ni wọ́n jẹ ọba nídìí rẹ̀ pé àwọn pàkádàrá ẹ̀dá tẹ́lẹ̀ yóò sì yẹ kó rí bẹ́ẹ̀. bákan náà ìnígbàgbọ́ nu kádàrá kò ní jẹ́ kéèyàn ó ṣe fáàrí níbi oore tọ́lọ́run bá ṣe fún yàn kò sì ní jẹ́ kéèyàn ó banújẹ́ níbi ohun tí ó ti tẹ̀yàn lọ́wọ́ kí ni ó jẹ́ kéèyàn ó yé wa òun náà ni pé afáwa Ibn Kathir wọ́n ní gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún yàn nídẹ̀ra tí yàn bá gbàgbọ́ yáyà tá a padà kà yìí wọn ní yóò ti mọ̀ pé kí ìsagbára wa o laysa bi sa'yikum wa innama huwa an qadarillahi wa rizqihi lakum. afẹ́ ní oní gbogbo nǹkan ọ̀fẹ́ ńrí bó ṣe rí kò tí ì tó kọ́ ọmọ yọ̀ torí pé agbára rẹ̀ kọ́ àwọn kan náà ṣe sẹ́yìn táwọn ò ní ebùbù tọ́lọ̀mùbá kọ fún ọ lórí. tí nǹkan ọ̀bá tó wá tẹ̀ ọ lọ́wọ́ kò túmọ̀ pé kọ́ ọmọ banújẹ́ òun náà fẹ́ sọ ọ́ èyí tó jẹ́ oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run fẹ́ kó fi di ẹni tí ọmọ dúpẹ́ èyí tó jẹ́ ìtọ́gbọ̀ fún ọ tó rí nínira kan tó wọ pé ah, irú kádàrá òní wá yẹn yìí ọlọ́run fẹ́ fi sọ ọ́ di ó ń sùúrù nínú tọ́lọ́wọ́ mọ̀ fún nírò dùnú tọ́lọ́run fẹ́ kọ́ ọbẹ̀ aya tó jẹ́lẹ̀ yòóyì wa ni pé olùmọ̀ asọ́ba min musibatin fil ardi wala fi anfusikum illa fi kitabin min qabli an nabra'aha inna dhalika ala Allahi yasir síwájú kọ́lọ̀ ọ̀bọ tó dá wa kẹlima pé min qabli an nabrahaha òun náà ni pé síwájú kọ́lọ̀ wo tó dá wa ló ti kọ́ àwọn nǹkan tí ó sì wáyé tabati wa mọ̀ bẹ́ẹ̀ a bara lè látara ọjà títà ẹlẹ́mìí ti dẹlẹ́bọ àsóhun nìkan wá ní gbogbo èèyàn ń pàtẹ wọn ń tà à àwọn gbọdọ̀ wọ́nà ewé kìíní yóò ṣe ṣe o kìíní kan o yọ jáde kó mi kádàrà ọ̀nà ní pakọjá ohun tí òun ọ̀ lójúmọ́ òun yóò ta lè máa wá bóyá nípò bóyá gbára àìdígbàgbọ́ nínú kádàrá ó ti mọ́pọ̀lọpọ̀ dìdàkudà tí ó jẹ́ mùsùlùmí mọ́. ni pé ohun tó bá tẹ̀ wá lọ́wọ́ lórí tá a bá nígbàgbọ́ nínú kádàrá à ní yàyọ̀ pọ̀rọ́ kódà tínú wa bá ń dùn ọpẹ́ ní ọmọ fi hàn pàǹdùnú èyí tó bá ti bọ́ fún wa ohun tí ọmọ ọjà mi tá a tẹ̀fún mọ̀ ni pé a ní sùúrù bá ti mọ bá nǹkan yẹn lò kọ́ níṣẹ́ tá bá bára wa èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé ìnígbàgbọ́ nínú alukọ́dàr àmọ́ ojogun àṣàjá àwọ̀lẹ̀ ìkìdáàl fún yàn àmọ́ ojogun ìjákin fún yàn àti ìdojúkọ nǹkan tẹ́kọ̀ ti mọ̀ pé ohun tí ó ti bẹ̀ jáde Allah subhanahu wa ta'ala náà lọ́mọ̀ eléyìí lọ́sẹ̀lẹ̀ sí àwọn sọ̀hábà ridwanullahi alayhim látara nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ogun ẹ̀sìn tẹ́sìn fi sẹ́kù lénìí ara ìnígbàgbọ́ nínú kádàrá ni wọ́n fi rí i ṣe kí ni ó jẹ́ kẹ́lẹ́ yóò yé wa ká wòye wọn wọ́n sì mọ̀ pé báwọn bá ń bẹ nílé báwọn bá jáde báwọn ọ̀ lọ sógun ẹni tí ó kú lásìkò tí àwọn kan wà lógun tó torí ikú sáfógun yẹn yóò kú náà ni ẹni tí ó sì yóò yè eléyìí làwọn sọ̀hábà gbọ́yé ni wọ́n fi dúró ti ẹ̀sìn ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n wa ó dẹ̀ ní tí ó sọ̀rọ̀ lásán tí ó sòdodo fáwọn èèyàn torí pé à wọ́n pa òun òun lòun wá sọ tọ́ba lóun fẹ́ tẹ̀lé ohun tọ́lọ́hun sọ tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ à wàhálà báyìí ní ọ̀sẹ̀lẹ̀ sí yẹn tó wí bẹ́ẹ̀ lánàá báyìí ló ṣe ó ti gbàgbé kò sí ohun tí ó bá yẹn láyé àyàfi kókó jẹ́ pé síwájú kẹ́ni yóò tó dáyé lọ́lọ́wọ́n bá ti kọ́ kalẹ̀ pé nǹkan yẹn ọ̀sẹ̀lẹ̀ sí i eléyìí sọ̀hábà wa gbóyé wọ́n jáde lọ sójú ogun wọ́n fẹ̀mí ẹ̀mí wọn wọ́n fi sẹ́ẹ̀sì kù tí Allah subhanahu wa ta'ala gan sọ pé ara ẹ̀mí wọn lọ́wọ́ wọn wọ́n fi ẹ̀mí wọn ra aljanna torí pé tí wọ́n jáde lẹ́nu wọn náà ni pé kul lan yusibana illa ma kataba Allahu lana wa mawlana wa ala Allahi falyatawakkal al-mu'minun ilé ni wọ́n fi jáde níjọ tí wọ́n kéré níye tí wọ́n lọ ń dojúkọ àwọn tọ́pọ̀ níjọ́ tí wọn ò ní nǹkan ẹ̀jà tó lágbára tí wọ́n lọ ń dojúkọ àwọn tó ní nǹkan ẹ̀jà tó lágbára ìsìláàmù fi sẹ́kù fún gbogbo wa lẹ́nu a rí i pé nínú tani sọ̀rọ̀ sọ́lá ń sọ pé yọmọ ṣẹlẹ̀ níkẹyìn ayé náà ni pé mùsùlùmí ó ti dọ̀lẹ nínú ẹ̀mí ó ní àmọ̀ àmọ̀ páyà kú ká bá kú ṣùgbọ́n àwọn sànà àwọn àyà báyìí qul law kuntum fi buyutikum labaraza alladhina kutiba alayhimul qatlu ila madaji'ihim bẹ́yàn ọ̀pẹ́ ẹ̀bá lógún ẹni tí ó kúlé ó kúlé náà ni tába ti wá gbélé yé a ti mọ̀ pé nítorí báyìí ká ṣe nísẹ́ẹ̀sìn wàhálà yóò tó lè bẹ́ńbẹ̀ a mọ̀ pé èbùbù pàǹsìn lọ́hùn ó ti ń bẹ fún apá àbàdàn sí lọ́hùn èbùbù tí ọ̀sẹ̀ lè sí wọ́n tába ti gbélé yé àwa ní òde àkìn á kúrò lọ́lẹ̀ àní kú sínú ẹ̀mí táwọn ọbẹ̀ bíi fọ́yà ń láyé. bákan náà ni pé yóò gbé ìbẹ̀rù ìbẹ̀rù pé ẹ̀dá kan lè fa burúkú hàn láì jẹ́ pé mọ̀ sí Allah subhanahu wa ta'ala yóò kú lọ́rọ̀ ẹ̀dá àtọ̀ kí gbogbo ayé bá kójọ báwọn fẹ́ ṣe ọ́ láǹfààní kan bó ṣe wà nù hadith lọ́lá láàfíà nù Tirmidhi wọn ò lè ṣe ọ́ láǹfààní àyàfi pẹ̀lú nǹkan kan tí Allah subhanahu wa ta'ala ti kọ kalẹ̀ fún un bẹ́ẹ̀ náà tí wọ́n bá ti kọjọ fáwọn fẹ́ finira kan múyàn wọn ò lè finira múyàn àyàfi pẹ̀lú nǹkan kan tí Allah subhanahu wa ta'ala tó ti kọ kalẹ̀. kódà afáwà Ali radiyallahu anhu nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ́dọ̀ wọn wọn lé afáwà Ali ní nínú ọjọ́ méjì èwo ni káwọn pa ń sá fún yawmun lẹ́mí yòókọ́ dẹ̀r bọ́yọ̀ ọjọ́ tí wọn kádà lásọ ni àmúyáwó mi kú dẹ̀r àbọ̀jọ́ tọ́lọ́hún kádà rà táwọn pé torí pé lónìí ẹ ń ta fún kú torí pọ́jọ́ tọ́lọ́hún ọba kádà rà fáwọn lọ́njọ́ ni tí ò sí ní èbùbù pé jọ́ni níjọ́ kú àwọn jọ pé ohun tọ́lọ́hún ọba kọ́ ọ́lẹ̀ ni pé ò ní kú lónìí àtijọ́ tọ́lọ́hún kọ́ péjọ́ yìí ló kù wọ́n sọ́jọ́ tọ́lọ́hún wá ní tọ́jú pàkọ́lẹ̀ torí pé nìkan ò kọ̀ sẹ́ni tó lè torí pé bí mo ṣe mọ̀ ọ́ ṣe ìfúra mi lọ́lọ́rọ́ kó mi yọ wọ́n ní kò sí fún yàn. eléyìí bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn àǹfààní tí mẹ́mbẹ̀ àǹfààní ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ni pé èèyàn ní mọ̀ sàbámọ̀ lórí ohun tó gbọ́ fún yàn lọ́kùnrin gbàtí yàn bá nígbàgbọ́ nu àlùkọ́dà lànà ìbísọ̀ fún wa pé mòmìnì tó lóore òun lè lágbára ọ̀lẹ mòmìnì ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ìtọ́lágbára jọ lé lọ ibi tá a wá lọ́mọ gẹ́gẹ́ ni pé anisọ̀lá sọ́lá wa sọ fún wa pé nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa fọlá tẹkù lẹ́wọ́ àní fàántù kádà kánà kádà wà kádà nǹkan yóò tó lè ṣẹlẹ̀ sí wa ká mọ̀ sọ pé a ah, tọkùn bá ṣe báyìí ni kò bá ti rí báyìí ṣùgbọ́n tá níbi ni ká sọ ni pé wàláàkì nkúl tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ká wọ́n máa sá àfáàyè ah ọlọ́run ti pèwò pé bí ó ṣe rí nìyẹn tó ń tọ́ba sì wù Allah subhanahu wa ta'ala ní wọ́n ṣe ẹ̀kọ́ pọ̀ nínú eléyìí nínú tírà tá a mọ̀ sọ fún wa ẹ̀sìn mùsùlùmí yẹn ọwọ́ à ń bẹ̀ torí pé níbi tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó ti jì sọ́fìn tí ò páàsì tí ò pegedé níbi ọ̀rọ̀ kádàrá eléyìí náà bẹ́ẹ̀ kódà àwọn ah mo ṣe yíwọ́ yíwọ́ ló kó mi kìí sọgbọ́n rẹ̀ ẹlòmíì ti yí bí tiẹ̀ dọ́kítà tó yí sí kìí sára ẹ̀. àyẹ̀sọ̀lá ọ̀sọ́lọ́wọ́n wa ni ká mọ̀ sọ pé tí wọ́n bá ṣe báyìí ni kò bá ti rí báyìí àbí báyìí ni ọ̀bá rí. eléyìí ọba wa ọ̀pọ̀lọpọ̀ náà wíwáyà lọ́kùnrin lóbìnrin ẹlòmíì ń bẹ nísìn tí ń palẹ̀ mọ́ kọ́fẹ́ kúrò lé ọkọ rẹ̀ kò tí mo bá ti mọ̀ ní ìbá ti fẹ́ lágbájá ni ìbá fẹ́ tó bá fẹ́ lágbájá ni báyìí ni ọ̀bá rí fún mi nísìn àwọn tó fẹ́ báyìí ni rí fún ọ tó bá fẹ́ bó ṣe rí fún ọ náà ni ó rí bóun náà ti fẹ́ wọ náà bó ṣe rí fún un náà ní òrì níbi tó ti bára rẹ̀ yẹn tó bá jẹ́ kó bá nígbàgbọ́ tó bá nígbàgbọ́ nínú kádàrá ó jogún ìyọnu ó sì jogún mọ̀nà bó ṣe bá kọ̀díṣẹ̀ tó bára rẹ̀ lò láti rẹ̀ wá fi ní túláyà tàlkìyàmà àníbi wa ni torí pé kí ni fa inna law tẹ́fùtà amẹ́lì ṣèitọ́n tó bá tí wọ́n bá ṣe báyìí tó bá mọ̀ kí n ṣe báyìí ọ̀bájẹ́ ah, báyìí mo ṣe ni ìmọ̀ sínà fún iṣẹ́ ìṣù ni ọwọ́ abẹ́rẹ̀ sí sáré káàkiri abẹ́rẹ̀ sí sáré káàkiri wọ́n ti fi eléyìí wọ́n ti fi da orí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ náà rú pé wọ́n ní sẹ́yìn tó ń ṣe yìí iṣẹ́ ọwọ́ yìí wọ́n ní kí sọ ni òun wọ́n ní bìnrin bìnrin kó wọn mọ̀ sí ẹlòmíì fẹ́ kàwé wọ́n sọ fún pé à iṣẹ́ oògùn ní kọ́lọ̀kọ́ yọ wà padà lọ di aláwo wọ́n lọ jù sílé aláwo tí àwọn tó bá lọ sí pharmacy táwọn ní èso lóògùn ni ìmọ̀ bá fọ́tà sáà tó bá lọ sí pharmacist pé àwọn ẹni tó oògùn èbó olóògùn oògùn làwọn náà ọkọ ìkúṣe ṣe bí oògùn èyí tẹ́ pé tó bá tún kí inú òkì rẹ̀ míì nìkan tún lè sọ wọ́n di ẹni tí ń ṣe dán wọ́n pe àwọn ní kíníkà báyìí lọ́nà rẹ̀ ìgbà báyìí lọ́nà rẹ̀ tàbá wa gbàgbọ́ yé pípọ̀ ẹ̀ka mọ̀ sọ pé láwọ́ ìbámọ̀ kí n ṣe báyìí ìbámọ̀ kí n ṣe báyìí anábìlà àníbùkátà sí ń Allah wọ́n máa sá àfáàì bọ́lọ̀n sì pé gbogbo rẹ̀ ọlọ́run ni tó ṣẹlẹ̀ sí mi lẹ́yìn ìgbà tọ́rọ̀ yẹn bá ṣẹlẹ̀ àwọn sọ pé n tó bá sì wọ ọlọ́run ọba ni mọ́ ṣe ó túmọ̀ pé n tó ṣẹlẹ̀ sí mi yìí gan n tó bá wọ ọlọ́run ní ó fi ṣe báyọ̀ oore lọ́fẹ́ fi ṣe fún mi lálẹ́kùn oore àbálẹ́kùn mọ̀nà àbáhàdànù ẹ̀sẹ̀ nínú àwọn tá a lápẹ̀rẹ̀ tó wá súnmọ́ wa ká mọ̀ bínú àwa tá a bá jẹ́ ẹlòmíì lẹ́nìí látara sí ọkọ̀ wíwà ló ti kọ́lé ló ti ṣe gbogbo tó fẹ́ ṣe láyé rẹ̀ kódà ẹlòmíì ti rẹ́sìn ṣe bẹ́ẹ̀ sì ni kò fẹ́ẹ́ sí olójú ẹni tí ń ṣiṣẹ́ awakọ̀ ló ń tọ́kọ́ lọ sí driving school pé kọ̀kẹ́ lọ kọ́ sí ọkọ̀ wíwà bí kẹ́lẹ́ mi ọkẹ́ mọ bá sí ọwọ́ rẹ lọ bẹ́ẹ̀ wọ́n rákẹ́ níbi ní ọwọ́ àfúnra mi ẹ̀lú ní ọjọ́ pé kò fẹ́ẹ́ lọ driving school mi wọ́n ti ń kọ́kọ́ wà ó sì fẹ́ẹ́ mọ̀kọ́ wà jẹ́ kọ́dàrọ́ fàádà ọba yìí ló pé bùbù kí sì ń tọ́kọ́ wá sọ́nà bí tẹ́ bùbù rẹ̀ ó ti kò lé lórí ọ̀nà tí kò wọ́n gbà sórí rẹ̀ Allah subhanahu wa ta'ala ti kádàrá rẹ̀ ó ti kọ́ kalẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan bó ṣe wá rìn nà débẹ̀ ọlọ́run ni ó tọ̀ sọ́nà ẹ̀bẹ̀ walladhi kọ́dàrọ́ fàádà ajẹ́kùn táwọn ọbẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá a ṣe sọ láti wá táwọn ìhdina siratal mustaqim wọn náà ní pé ọ̀nà tí ń gbà sórí rere ọlọ́run tọ́bi sí i láti bùkátà sí ká mọ́ sí sọ́láàt tí ẹ bá ti ẹ̀jọ́ lẹ mùsùlùmí lójúmọ́ kò lè mọ́ bẹ́ẹ̀ lọ́hùn lórí ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ pé kọ́lọ́n kọ́ tọ́ òun sọ́nà lọ bí kádàrá òun tó jẹ́ tó oore tí ó fi kò léwu lórí. tàbí wá ní gbogbo kò bá bára wa pàápàá jùlọ àwọn táwọn náà ẹjọ́ mọ tí wọ́n náà ń wo pé à tọ́lá ni ẹlòmíì fi kókò àbá rẹ̀ ti kọjá ẹ mọ́ àìgbàgbọ́ yé ni torí pé ìwọ kọ́ lọ yàn fún Allah subhanahu wa ta'ala inú ẹbí tó gbà jáde àbí lù tí wọ́n fi kó wá sí àyíká bára wa fi ti bẹ níbi Allah subhanahu wa ta'ala ni ìwà bá lò kádàrá ní bá lò ti àwọn tọ́jú àwọn kùfàrà wa láì nígbàgbọ́ nù rẹ̀ ní máa mú mùsùlùmí dẹlẹ́bọ látara pé wọ́n ní àbáyọ ní mú mùsùlùmí di apààyàn ní mú mùsùlùmí di olè ìgbà dúkìá ń dúkìá gbogbo ohun tí jẹ́ bàjẹ́ òun náà ní í ṣe pẹ̀lú pé wọn ò nígbàgbọ́ nínú kọ́dàrú ni. ẹlẹ́ẹ̀kẹwàá inú iṣẹ́ tí máa ṣe lára èèyàn pé ìnígbàgbọ́ nínú alkọ́dàrú tí wọ́n ṣe òun náà ni pé ìmọ̀ jẹ́ kéèyàn mọ̀ pé alkhayr fima akhtara Allah kábọ̀ pé oore níbi tó oore wà níbi ohun tọ́lọ́run bá sà fún yàn bẹ́ẹ̀ yálà nígbà tí mùsùlùmí tí bá dọ́gbẹ́ kan kéèyàn ó dúpẹ́ báyà ara rẹ̀ hoyi lásán nǹkan ó gé ọ lọ́wọ́ ọmọ dúpẹ́ fọlọ́n pé ọwọ́ èèyàn òórùn eegun èèyàn òórùn kọ̀ọ̀kan tọ́ba kan sẹ́kọ́wọ́ lọ́ba kan mọ̀ pé à mo dúpẹ́ fọlọ́n sẹ́kọ́wọ́ kan ni pé kí ìsọwọ́ méjèèjì ìpín ibi tó rí wà táwọn náà bá ti ẹ̀ wu àwùjọ alukóra sọ fún wa pé wọ́n fi àǹfóṣùkùn afọlá tó ara àwọn tí wọ́n dápé dáadáa tẹ̀kọ́ wọn ní ọwọ́ méjèèjì ní gbogbo ọdún tí wọ́n fi ní wọn ò lè sọ pé láìfò àwọn jẹ́ rọrùn fáwọn tó gbà tẹ́lòmíì lọ́wọ́ mọ́ tẹ́gbà lọ́lọ́ wa ní kí ọ̀rọ̀ ó dé ẹlòmíì náà ní ẹsẹ̀ ńgbà tó lẹ́sẹ̀ tó lẹ́rìn lọ gbóbi tó wù ọ sáré sọ́tún sásósì ọ̀já sí kankan nígbà tí ọ̀ lẹ́sẹ̀ mọ́ ọlọ́run kú ọládé wọ́n náà wà àwọn àwùjọ bí tó wà kódà kí àwọn tó jẹ́ pé aláìnígbàgbọ́ nu àlùkọ́dà rẹ̀ bá tó fẹ́ sàgbákò lára rọ̀ níbẹ̀ wọ́n lè pe a ọwọ́ rẹ̀ tó ṣe báyìí ni a jẹ́ pé iṣẹ́ tọ́lọ̀ ṣe ogun tọ́lọ̀ ṣe ohun tí wọ́n ní kó mú wá ní ní tí ó gbà ní ni torí pé ní ọ̀rọ̀ tí wọ́n sọ sí ọ náà tẹ́lẹ̀ lè nẹ̀ tó wà ọwọ́ ní ọ̀kẹ́ nínú àwọn ẹ̀dá tàjọ ń bẹ láyé náà ilé iṣẹ́ pọ́rọ̀ ayé àtijọ́ kan ọ jẹ́ ṣòwòṣòwò ọwọ́ afẹ́ rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú òfurufú wọ́n ti fún ní táìmù tó fáwọn náà bẹ́ẹ̀ akẹ́jú àbámọ́tò mọ́ àbí nǹkan kan ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ sí mọ́ ṣépè ẹni yìí ó wá mísì flight kí lójú ó mísì flight ni pé bí wọ́n ti pèrún wọn kò sọ láti báyìí ó lóun fẹ́ kírun náà padà kalẹ̀ lè sọ ni kó wọn kọ́kọ́ kírun kó wọn sọ láti kó wọn tó lọ bó ti wọlé tó ti sọ láti lọ́wọ́ àsìkò yìí ló mísì flight rẹ̀ kọ̀wá kì í kúrò níbi sọ láti yẹ gangan tó ń fi gbọ́ pé plane kan já nígbà tí wọ́n mọ̀ give report ó di pé èyí tó miss yẹn gẹ́gẹ́ òun náà ni flight òun ni plane tó já kí ló di ilé rẹ̀ ọlọ́jọ́ sì fún Allah subhanahu wa ta'ala wọn náà gbogbo nǹkan bọ̀ fún ọ tó ti ń wo pé a tiẹ̀ ti tán tọba nígbàgbọ́ nínú tí jẹ́ ibùbù tọ́lọ̀ nǹkan fún táǹpé ní al-imanu bil qadar khairihi wa sharrihi ọmọ pé ìtọ́lọ́mọba yẹn fún ọ òun lójú oore níparí ọ̀rọ̀ òun náà ni pé àyíwá fi kádàrá àyífi ṣe ẹ̀rí nípìnlẹ̀ ọ̀rọ̀ pé ẹ ọlọ́run bá ṣe ṣe ní ọlọ́run ló ti bọ́ ọ̀hún um, tí àdánwò bá dé tí wàhálà ti dé tọrọ ti parí lọmọdé pé bọ́lọ́run ti kọ́ ni ìwọ pé ọlọ́run ọ̀hún àṣẹ ni ọlọ́run pé pé àyìn ó ṣe sìn lẹ́ni ọlọ́run lọ́kàdá akọ́yìn ó ṣe sìn èyí sọ bẹ́ẹ̀ o torí pé gbogbo nǹkan ìyá àkókò ni ò lè gbà wá ìṣẹ̀lẹ̀ kádàrá pẹ̀lú kò pé kí Allah subhanahu wa ta'ala lọ́mọ bí ọ nírìn àjò tó rìn tí kàdàrà aburú yẹn fi kò lé ọ lérí. responsibility pé wọ́n ló ṣe báyìí tó fi ṣẹlẹ̀ báyìí tó tó jẹ́ kọ́ ti kọ́ yẹn àjàbọ̀ rẹ̀ tó fi jẹ́ kọ́ àwọn àfáàní níparí òun náà ni pé innama yuqtadu bil qadar inda nusul al musiba nígbà tí musiba bá ṣẹlẹ̀ làwọn fi kàdàrà ṣe ẹ̀rí kí ẹsẹ̀ fún tó bá ń ṣe lóhùn ọlọ́run ló ti kọ́dà rápẹ́ èèyàn ní wọn lọ ti náà yàn nígbà ó ti níbẹ̀ yẹn wọ́n ti mọ báyé tí ń lọ rọ nígbà tí mùsíbà bá ṣẹlẹ̀ làá mọ́ fi kádàrá làá mọ́ fi sẹ̀rí kì í ṣègbà bá gbé ìlànà tọ́tọ́ ìlànà Allah subhanahu wa níbi tó gbé jù lẹ̀ tó bí eléyìí bó ṣe jẹ́ nìyẹn àyà tí eléyìí yóò jó yé wa ni pé ó ní ma asaba min musibati fil ardi wala fi anfusikum illa fi kitabin qabla an nabra'a inna dhalika 'ala wọ́n fà ní àwọn tí a bá ní ìbéèrè ẹyọ kan àbí méjì àti ó jáde lórí ètò látò sórí zero nine zero seventy seven seventy one eight.